síwájú yes lórí ẹ̀rọ mi ọ̀kún mo wà ń bẹ̀ torí pé kí ni mo nífẹ̀ẹ́ gbogbo tó ń jù lọ́lọ́kan ọ̀jọ̀kan fantasy tire everything was so on point in fact ẹ mọ̀ pé kí n tó bẹ̀rẹ̀ ètò yìí kí n tó dúró sórí bíbá yìí kí n tó dá dúró sí bíbá yìí mo máa ní a whole lot of you know, rehearsals and assignments you know, mo ṣe package everything ibi tí mo ti ń ka package ọtí mo ti ń wo àwọn videos lónìí rúru èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé amẹ́yọ̀kí ah, just giving them back to back mo sọlá mo ní yes bó ṣe yẹ kó rí nìyẹn kò yẹ kó máa súnyàn kò yẹ kó máa rẹ̀yàn torí pé kí ni tá nípa an international guy tó ní gbogbo ẹ̀ ní brain ah ah so on point of mayor torí pé kí ni gbogbo orin tó ń jù jáde bumper bumper bumper package òun gangan ló ṣe kí ni ló bá dé a sì tẹ̀síwájú you know until the next sábà ń gbọ́ nípa another brain You ah, know industry ká sọ̀rọ̀ nípa guy yẹn tó build up èmi ò rí bóyá six pounds ni àbí seven pounds or eight pounds but tí mo ṣe ń wo yẹn it's got a whole lot of you know, packs and packages and all that. tá a bá sọ nípa burner boy oh my god àwọn ìwà ni àwọn ọmọ láìpẹ́ máa ń pín yẹn burner burner burner yes yes yes yàtọ̀ wípé kí ni òun gan wà níbẹ̀ so on point internationally locally uh-uh. ó ṣe kí ni ó jáde síta gbangba repetestically kí ló wá gbé jáde Dangote nínú orin yẹn àwọn ẹ̀ máa ní pé ó oh, Dangote bí Dangote fún lówó ẹni náà ó sọ pé kò yẹ kéèyàn ṣe kí ni kó gòlò pé owó tí Dangote ní yẹn dandan ni kóun náà ṣe kí ni kóun náà ní then the video ò lè rí níbẹ̀ o in fact tí mo fi ṣé wà ń bẹ̀rẹ̀ tí mo fi rí ojú Burna Boy kò pọ̀ra torí pé kí ó kàn involve àwọn you know little little little guys man so much drama so much drama ó kún fọ́fọ́ nínú fídíò yẹn ẹ ká lọ gbọ́ orin torí pé kí tá a bá ń sọ̀rọ̀ nípa bàbá yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ o tá a tún sọ̀rọ̀ nípa olúwa bọ́nà tó gbóná fẹ́lẹ̀ on the low then you talk about Dangote we'll be right back à a ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ó sì ń gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan torí pé kí ni ìjọyà lẹ́tọ̀ ètò ni ìjọyà ètò tẹ́tí máa gbádùn ara yín tẹ́pẹ́ máa pe oh Busola you just give it to me the way I like it yes because we want you to ṣe kí ni to have fun at home. à ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí orin tẹ nífẹ̀ẹ́ sí jù táwọn Naija tán kúnlé lórí tán kún fọ́fọ́ sí òwú gangan ni wò skẹ́ ah, yẹ́wò ah, wò skẹ́ ah, yẹ́wò ọ̀rọ̀ ọmọ tó fine yẹ́wò. Oske, <laughs> yo, láti àwọn Bado Bado Snare Bado International, Olamide, Benny ni òun ló lórin, tẹ́ bá ti rí fídíò yẹn tí mo pò yá yìí. You know, long curve corridor, yes, beautiful, beautiful, beautiful girls. Then Michael Jackson package, ó gbáṣkì, ó white and white so on point. Tẹ́ bá review fídíò yẹn gan, màmú pé ah, ah Bùsọ̀lá, what are you talking about? Olamide, ló tó bẹ́ẹ̀, lójú about what's kàn yo, tẹ́ bá rí ọmọ fine, yo, what's Woske. We'll be right back. What's that? Yo, hey, eh, what's that? Yo, tomorrow I'm so fine. Yo, yes, we're fine now. I'm fine. Yeah. And says tẹ̀síwájú báyìí my ṣe drop darapọ̀ mọ́ one ni àti go too far but we've gone a little bit far. Yes, mi ní parọ́ fún yín to the beginning. I A play jókòó or walk already Pèló. A dẹ̀ tún play DJ Kupi Abena. A dẹ̀ tún ti play Woske Yẹ̀wò. A ti play Illuminati láti ọwọ́ Naira Marley oríṣiríṣi orin láti play lónìí orin tọ́pọ̀ wá súnkàn kí n tó fún yín yes you can log on to our website www.orisun.tv lórí instagram àwa ń bẹ̀ at orisun tv lórí facebook at orisun tv lórí twitter at orisun tv àwa so on point àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé àǹṣọ́lọ́hún àmọ́ ayá ìgànnì a ṣe ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí orin tọ́pọ̀ súnkàn. Hmm. When you talk about ah, skibby, skibby, skibby, I love the song. Then Tama sọ̀rọ̀ pa Sẹ́sìmá. Why you do me like Sẹ́sìmá? Hey, body wo? Why you do me long thing? Yeah. Ṣé o gbé náà sórí o? O gbé náà kankan sórí. <laughs> Wà so so so so so jẹjẹ. A tẹ̀síwájú pé kí ni orin tó pọ̀ sùkàn láti ọwọ́ skibby Bagani, am I, am I a body in fire? Am I, am I, oh girl, yeah, yeah, Gani, all the big body shape. Jesus is Lord.